ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya ògúnbọ̀mẹ́hìn. àkòrí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ gbogbo ọ̀tá ni ká gbàdúrà fún. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú èkó lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka mẹ́rìndínlógójì wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University jàbúù àti ibi àdúrà ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa. nígbà tí ẹ bá mi ṣí ìwé psalm. let's turn our bible to psalm. psalm forty-two. psalm forty-two. verse ten. psalm forty-two verse ten. tabaka ten. after reading ten. àtúwà padà sí psalm forty-two verse three. then we go to three. the same psalm forty-two verse ten. ibẹ̀ ni ọlọ́run ti fẹ́ bá ẹ sọ̀rọ̀ lẹ́nu. through that the lord shall speak to you today. the lord is the word. i only open my mouth. he will speak through me. psalm forty-two verse ten. psalm forty-two verse ten. bí ẹni pé idà nínú egungun mi ni ẹ̀gàn tí àwọn ọ̀tá mi ń gàn mí. ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn. listen to that message. wọ́n wí fún mi lójoojúmọ́ pé. why they say daily unto me. ọlọ́run rẹ dà. where is thy God. bí ẹni pé idà nínú egungun. it's like a sword in my bones. idà nínú egungun ènìyàn. sword in one's bones. ẹ mọ bó ṣe máa dùn yàn tó. you know how painful it could be. ẹ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí rí. that is the message therein. yẹn ni pé ó dùn onísàmù yìí sọ pé ẹ̀kan tí wọ́n gàn ń dùn. the reproach of people against me pains me. ọ̀dọ̀ débi tó yẹ pé dàbí idà nínú egungun ni. it can be described as pains through the sword in one's bones. And they tell him or her that where is thy God? Why are things tarries in your life like this? Why are you not matching your Why do you remain on why are you as a lady you are not married. are you saying at your age you are not qualified to be married. why as a woman you are. ì age wise are you not matured enough to be married as a man. why are you not enjoying your marital life. why are you not enjoying your wife. what is the situation of your life now. you are so tired. Why will one have a, want to kàwé nítorí pé kọ́ lè fún wa la ṣe ń The whole essence of reading is for you to live a progressive life. Not to speak or blow grammar. Rárá kì í ṣe ká máa blow grammar kí ló fẹ́ fi ká. Ìyẹn wá ló Will that translate to food on your table? ọ kàwé kó ba lè da fún ẹ. you are educated to live a meaningful life. kọ́ lè tètè da fún ẹ. so that your progress That's can be fast. that's why tó ṣe kàwé. that was the whole lesson of going to school. kọ́ tètè da. so that you can record a progress. ṣùgbọ́n nígbà tá a bá dẹ̀ kàwé ọ̀hún tán. but after graduation. tá a di liability liability kalẹ̀ sẹ́ ibi sọ̀rọ̀ ara wa. so dadẹ́rù pọkọ you are a liability unto yourself. ká má tẹ̀ sọ bóyá o ní ìyá bóyá o ní bàbá let alone your parents. ọlọ ṣọ́ọ̀ṣì ọlọ gbogbo ọlọ sísọjí ọlọ orí òkè ọlọ pẹ̀tẹ́lẹ̀ ọgbà àwẹ̀ láàrin kankan. we can't see anything to show. onísàmì yìí ń dùn. the family told is painful. ìran wa ò yàgàn báwo ni tiẹ̀ dẹ̀ ṣe jí báwo lọ ṣe fẹ́ yàgàn. in our family there is no one is known as barren woman why are you barren. ẹ gbàdúrà tó ni. Are you not fervent in your prayer? kí ni wọ́n dẹ̀sẹ̀ ń gbà ìbórúkọ Jésù ni wọ́n ń pè. All you pray about is in the name of Jesus. ẹ jẹ́ ká tún ka ẹsẹ̀ kẹta. Let's go to the same. forty two verse three. forty two verse three. omijé mi ni oúnjẹ mi lọ́sàn-án àti lóru. ìgbà ni mò ń sunkún omijé mi di oúnjẹ. my tears have been my. omijé mi di oúnjẹ. my tears have turned to food nígbà tí wí fún mi ní ìgbà gbogbo pé. nígbà ń jẹ́ ìgbà gbogbo náà máa sáà máa ṣọ̀ mí nù. always people tells me this. ọlọ́run rẹ̀ dà. àgbélébù ìṣáná fi ń yọ mi. my cross has become a subject of reproach. wọn bá mi dárò. nobody fẹ́ẹ́ fẹ́ mi. àfikún ọ̀ṣọ́ mi nù. it has always been a point of reproach. omi jẹ́ mi. my tears. ọdọ oúnjẹ kalẹ̀. has turned to my food. tí n bá ń gbàdúrà. when I pray. ìwà ohun tí mò ń wí náà dùà. you might not be able to follow, flow me. o ń ṣe yorùbá. you are not a yorùbá person. ṣùgbọ́n ọlọ́run gbọ́. but the lord he is. ọlọ́run lèmi ń bá sọ̀rọ̀ kì í ṣe wọ. i'm not talking to you but to sọ̀rọ̀. i'm not talking to you as an attendee. ọlọ́run bá sọ̀rọ̀. i will have been communicating with God. wọ́n dà pé kò tí ó gbọ́. and God is. bó french ni mo fi bá sọ̀rọ̀. understands all language if Adam. i speak with him in french he understands. bọ́jẹ́ english Adam. if i speak in english he responds. but nígbà nǹkan tó fẹ́ mi anointing tẹ̀mí gbà ní èdè yorùbá. The, my anointing power is via Yoruba language. I don't have the anointing to pray in English. But with my Yoruba language. Ah, yeah, yeah, yeah bọ́ ọmọ ìgbà tó ń ṣàmì déédéé bọ́ ọ̀dẹ̀ ọmọ no problem. if you respond to amen or not you don't need to bother yourself. wọ́n láfẹ̀ẹ́ máa tọ́ ọlọ́run lẹ̀. let me be flowing with God. communication láàrin pẹ̀lú ẹ̀kọ́ sáà máa flow. let the communication between God and I flows. ó ti tán. and that is the bottom line. bí ẹnikẹ́ni bá jẹ́ olùdènà. if there is any encumbrance. tó pé òun ló ń jẹ́ kó máa sunkún that has caused or forced you to shed tears. olùdènà ya ọ̀tá kalẹ̀ sí ẹ lọ́rùn. a foe that has become an enemy in your life. iṣẹ́ tó ń gbà ní pé pa ẹ lẹ́kùn. and his own duty or her duty is to cause you to shed tears. irú àwọn èèyàn bẹ́ẹ̀. such category of people. ọlọ́run máa ma mú wọn kúrò níwájú ẹ. Ah, the lord shall take them off your road in the name of jesus. bẹ́ẹ̀ yàn sọ pé òun ò fẹ́ rìn lẹ́nu ẹ anybody doesn't want you to. tọ́ba jẹ́ pé kún ẹ. rather ìyẹn ní ayọ̀ rẹ. why you crying and your crying is the truth. gbọ́n kọ́ ti Jésù sọ. hear what Christ says. kí ló sọ. what did he say. nínú Luke nineteen twenty seven. Luke nineteen twenty seven. Luke nineteen twenty seven. Luke nineteen twenty seven. ṣùgbọ́n. àwọn ọ̀tá mi wọ̀nyí. Jésù ló sọ̀rọ̀ kì í ṣe Pétérù o. Jesus is speaking here not Peter. kì í ṣe Peter. not Peter kì í ṣe dáfídì. not even david. kì í ṣe daniel. not daniel. jésù ló ń sọ̀rọ̀. jesus himself has spoken here. ọlọ́run láwòrán ènìyàn ló ń sọ̀rọ̀. god in human's image is speaking. ọ̀rọ̀ tó paradà tó di ara ló ń sọ̀rọ̀. translated or transformed into flesh is speaking. ṣùgbọ́n jésù sọ̀rọ̀ kan. but jesus makes it go now. point yẹn sí. I want to point Luke your attention. Luke 1927. Luke seven ṣùgbọ́n. nígbà tó gbọ́ gọ́ dání. as a glorious king ó wá sọ pé. so says thus. ṣùgbọ́n. ṣùgbọ́n. àwọn ọ̀tá mi wọ̀nyí. Whose enemies of mine. ẹnikẹ́ni tó jẹ́ ọ̀tá any encumbrances on your way. èpòképò tàbí ọ̀tákọ́ta ní ojú ọ̀nà rẹ. ẹnikẹ́ni tó jẹ́ ọ̀tá. any enemy on your way. tí kò fẹ́ kí èmi jọba lórí wọn. ṣùgbọ́n mi tó sọ. So hear what Christ say. ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá. so lórí ọba tí mo gbé wá yìí. against my kingship. tí mo wá jọba nílé ayé. that I need to be enthroned as a king of this land. tẹ́ ẹ bá wá sọ pé mi lè jẹ ọba yẹn. you say no I won't be king. ẹnikẹ́ni. whosoever you may be. ẹ mú wọn wá ìhín yìí. ẹ kó wọn wá síwájú mi. lie them all before me. kí ni ká ṣe. what do we do. tábà kó wọn wá ń gbọ́ if we line them up before you Christ. wà á darí yí wọn. for forgiveness. ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. and eh, let's listen to the conclusion part of that message. kí ẹ sì pa wọ́n níwájú mi. ṣé gbọ́ ohun tó sọ. and slay them before me so says Jesus. ẹ gbọ́ ní kankan wá kàn fẹ́ dáríjì wọn dáríjì. they were not lined up for forgiveness. stop them before they stop you. you better stop them. otherwise they will stop you. enemy will stop you. nínú bíbélì. in the bible jésù sọ pé ká fẹ́ràn ọ̀tá wa. jesus say we should love our enemies." ká sì súre fún. and we should pray for them. mọ́mọ́. I'm, I recognize that. ṣe náà ló sọ pé kí wọ́n mú ọ wá síwájú nǹkan pa the same jesus say if you light them up. ó lọ tà tí èèyàn máa súre fún. there are categories of enemy you can pray for. tó bá ṣe nǹkan tí a máa fi súre fún ẹ a súre fún ẹ. if you work that I should pray for you. ibi tó bá ṣe nǹkan tí o dẹjọ́ ta. if you enemy a lè kọ́lé fún alẹ́ ra mọ́tò. we can even bring you a dẹ̀ mọ̀ ẹ lọ́tà and we recognize you as an enemy. kí ló ṣẹlẹ̀. what happened? o jáwọ́ lọ́rọ̀ wa ni. that shows you hand off concerning my matter. o sọ pé hmm, àfi àfi àfi kò sá kò bá tiẹ̀ jẹ. you are not a total destroyer. take your water. àlọ́ yà mí sí this is the time to sanctify water everybody grab a bottle of your water. ìwọ fúnra ẹ sọ pé èmi ò sunkún mọ́. Yeah. sọ pé ẹkún mi ọdọpin láti ẹni lọ. sọ pé lọ́dọ̀ jésù tẹ̀mí gbàgbọ́ yìí ẹ̀mí ò sunkún mọ́. lórúkọ jésù. àmín. lórúkọ jésù. lórúkọ jésù. ìwọ ọlọ́run tó yá ọ̀dọ̀ àrìrànsí mímọ́ tí gbogbo aláìsàn ń sàn tágọ̀ndọ́lá ọmọ tálábọ̀yún ń bí láyọ̀ tí kò sọgun tẹ̀yàn gbẹ́dẹ́bẹ̀ tí ò ṣẹ̀ omi tí wọ́n gbẹ́ dání mi yáás yáás yáás ó yá ọdọ sílámù sí mímọ́ àfojúdébẹ̀ oríran nínú odò jọdani ṣèbá dẹ́tẹ̀ wẹ̀ ń bẹ̀ ara ẹ̀ mọ́ àṣẹ tó fi ń ṣiṣẹ́ ní irú àwọn omi báyìí fi ṣiṣẹ́ lára omi fi ṣiṣẹ́ lára omi èyí tó fi ṣiṣẹ́ lọ́dọ̀ àrẹ̀ràn nílùú kẹjàrá kejì fi ṣiṣẹ́ lára omi jẹ́ kó wọnú mi jẹ́ kó wọnú mi kágan mú kọ́dọ̀ lọ́mọ gbogbo ẹnikẹ́ni tó dàbí ẹni pé wọ́n ti dá èsì lé tó o bá ti ń wọ ẹ̀mí kí gbogbo gbogbo ẹ̀ pátákó parẹ́ gbogbo oúnjẹ burúkú tó ń ti gbẹ fún ẹjẹ lọ́jọ́ ọ̀run tó bá ti mọ mi lórúkọ Jésù kó pòórá kóra dànù gbogbo ìbádàpọ̀ látọjọ́ ọ̀run tó ń ti gbẹ nǹkan burúkú sí ẹ lára lórúkọ Jésù bó bá ti mọ mi kí gbogbo ẹ̀ kó pòórá dànù gbàdúà àìsàn tó wà lára ẹ èyíkéyìí tó ń kọjá diabetes ni hypertension ni heart problem ni stroke ni cancer ni prostate prostate cancer gbogbo ètò wà ní kidney liver lungs blood and testing mo pa aláṣẹ lórúkọ jésù tó bá ti mọ mi lórúkọ jésù kò sàn gbogbo ètò ń ṣe typhoid fever malaria parasite kò sàn. gbogbo ikoto tó ń hu tó bá ti mọ mi lórúkọ jésù kí gbogbo ẹ̀ pòórá gbogbo katakọ gbẹ̀dà gbogbo ojú rírọ náà ṣẹ́ etí rírọ náà ṣẹ́ akọkọ ọkọ̀gun náà ò ṣẹ́ tó lórí ẹkọ jáde kẹlẹ́rù máa gbẹ́rù ẹ̀ kẹlẹ́rù máa gbẹ́rù ẹ̀ yáás yáás yáás kó sàn kó lọ ògo rẹ kó sàn ibi ọmọdé wà débẹ̀ ibi ọlọ́ọ̀mọ wà débẹ̀ kò sẹ́ni má lè dìé lọ́nà ló máa rí omi ìbọn bá ti ń lọ lórúkọ jésù ayé ìṣàtẹ̀ṣẹ̀ ọ̀tún lágbára lórí ẹ mọ́ ẹlẹ́ran sọ ní sàṣà alápẹ̀tà alápẹ̀pà ẹlẹ́pàá ọlọ́fọ̀ ọlọ́gẹ̀dẹ̀ aláyàjọ́ ọ̀tún lágbára lórí ẹ mọ́ onísàṣẹ ò lágbára lórí ẹ mọ́ ẹlẹ́bọ̀lọ́gùn ò lágbára lórí ẹ mọ́ ọṣàjẹ́ ò lágbára lórí ẹ mọ́ ẹ̀mẹ̀rẹ̀ ò lágbára lórí ẹ mọ́ yáás yáás yáás san san gba ìwòsàn jésù olúwa wa. hallelujah. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809 678 1135 0809 678 1135 kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa àmín. Ah,